الحمد لله نحمده ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد قل وعد ọ a sì tọrọ àlékún ìtẹ àtòrí ajẹ́tàn rẹ̀ kọ́ máa bá ọ̀gá wa aṣíwájú wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé annabi àtàwọn sọ̀hábà annabi wa muhammad sallallahu alayhi wa àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé sunna annabi náà tí ó fi díjọ́ gbẹ́ǹde alìpèyàmà olùwàmọ́sáàkàwà náà kúnnú wọn o amin. adúpọ̀lọ́dọ̀ ọlọ́run lẹ́ẹ̀kan sí tí ó tún ṣe onírọ̀rùn fún àtẹ̀mí àtẹ̀yìn láti pàdé níbí lónìí gẹ́gẹ́ bá ti gbòòrò rẹ̀ láti tún wá bára wa sọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bá ti máa ṣe eléyìí tí ajókòó lónìí náà gẹ́gẹ́ bí àwọn àlùfáà wa fadilatu sheikh dr abdulrahman ahmed al-imam bí wọ́n ti wí ọlọ́nkọ́mọ́sá san àwọn tí ń ṣe agbátẹrù ètò yìí ọlọ́nkọ́sán wọn lẹ́sàn dáadáa gbogbo pátẹ́nì kọ̀ọ̀kan wa náà ń kó ọlọ́run ọmọdún àwa náà ńlá dáa rẹ̀ pàtàkì jùlọ ẹ̀yin àlùfáà ní apá ọ̀tún mi àtàpá àlàáfíà àti ní ẹ̀yìn mi báyìí náà torí báwọn bá ń gbétò kalẹ̀ bẹ́yìn ọ̀bá sí ń bẹ́ ètò náà ní tó ipa tó ń kálukú wa náà ń kún bẹ́ẹ̀ ọlọ́run ní dùn wọn ládàá rẹ̀ o gbogbo ẹ̀yin tí ẹ̀ wá wá ń gbọ́ náà orígun ńláńlá kan lẹ́yìn náà báwọn bá náwó táwọn àlùfáà fásitì kò àti máa wọn kalẹ̀ bẹ́yìn náà ọba máa wá èyí wọn bí sí ọlọ́run lọ́wọ́ o àmọ́ yóò máa kó àwọn àlùfáà àtàwọn tí ń náwó náà ní agara gẹ́gẹ́ bí ọmọ èèyàn torí náà èyí tẹ́yìn náà ń ṣe èyí náà ọlọ́run nígbà yín náà ládàá bẹ̀ gbogbo ọlọ́run ó jẹ́ ajẹ́rè látàrí akitiyan wa láti gbọ́rọ̀ ọlọ́run láyé ń bí ọlọ́run ó jẹ́ ajẹ́rè rẹ̀ lálùkìyàmà ọlọ́run ó jẹ́ ká jẹ èrè rẹ̀ torí náà mi ń pèlè yìí kí gbogbo wa àti àwọn àlùfáà àti àwa tí a wà níjókòó pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. الإسلام والسياسة إسلام and politics ẹ̀sìn wa ìsìláàmù àti òṣèlú tí afẹ́bára wa sọ lónìí nìyẹn ìyẹn ni pé kí ni àti ìsìláàmù kọ sóṣèlú kí ni ìdájọ́ ìsìláàmù ń pa òṣèlú àti gbogbo ń tọrọ mọ́ òṣèlú ṣíṣe. Si níbẹ̀rẹ̀ àwọn ìbéèrè bíi mẹ́ta kan èmi ti bíra mi a máa ń bi ẹ̀yin jama náà nísìn أول هذه الأسئلة لماذا هذا الموضوع ولماذا في هذا التوقيت وما النتيجة المتوقعه من خلال طرح مثل هذا الموضوع àwọn abẹ́rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí mi bẹ̀rẹ̀ àmìnú ẹ̀yìn sì bí ẹ̀yìn jama náà nísìn lè máa dá hádẹ̀ mọ̀ọ́dọ̀ èé sí tó ṣe pé ni lọ́kàn Islam and politics mo bẹ̀rẹ̀ àmì honestly èkí ló dé tó ṣe pé tó kù tá a máa sọ ní ìsìláàmù àti òṣèlú èsì tọ́lọ̀ ní kí èmi ó rí fọ́ bọ́bá jọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ti yí náà òun ni pé kò sí nǹkan kan láyé yìí tí ṣẹ̀rí ìsìláàmù ọ̀dá sí ọ̀dá ni o ọ̀dá ni o tí lọ́kàn ìsìláàmù ń bẹ́ẹ̀ kò sí tí ọ̀kan ìsìláàmù ajẹ́ pé bá a bá ronú gẹ́gẹ́ báwọn asọ̀rọ̀tún mustaqimu ti rò yìí pé ẹjẹ́ á discourse islam and politics náà ṣàṣìṣe ní títorí pé kí ni gbogbo àtèyí tí a ń ṣe lónìí àtèyí táwọn generation ti ń bọ́ máa ṣe àtèyí táwọn tàmẹ́ ti ṣe a gbọ́dọ̀ rí ìdájọ́ sẹ̀ríà ọlọ́run ní gbogbo ògbà táwọn èèyàn bá ń yọ ọwọ́ wọ́n yọ ọwọ́ dáadáa ni ó àbí wọ́n yọ yìí kí ọ̀dà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ̀lìmáàdá hádà èyí ṣe tó ṣe pé ni abẹ́ máa sọ̀rọ̀ islam and politics mo bíra mi èyí ṣe tá kan sẹ́yìn èyí ṣe tá a sọ ẹ̀sìn náà ni pé àbíbẹ̀yẹ bá sọ ọmọ nàìjíríà ló kù yọ mọ̀ pé ní nǹkan bí oṣù mẹ́ta sísìn tí ọ máa ṣe oṣù kínú oṣù february 2019 afẹ́ o akọ̀ o wọ́n ṣe gíní ìdìbò wáyé ní nàìjíríà yìí ẹni tí ọba tẹ́lọ́rùn ò lè gba físà ìlú tí ọba ti lọ lò ó inú oṣù ń bò mí àmọ́ bí nàìjíríà bá ń jẹ́ nàìjíríà tọ́lọ́ bá ní ó sẹ́kù bẹ́ẹ̀ ìrò pé agbára èmi àti wọ́n ká pé ẹ má dìbò general elections ní 2019 àjẹ́ pé bá a bá ń sọ̀rọ̀ february 2019 tá à ń sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ ní november 2018 má àjìmọ̀lá kí ló fi dáa tó bẹ́ẹ̀ eléyìí ó jẹ́ a máa mọ̀ pé àṣeṣẹ̀rí ìsìláàmù ọ̀mọ lórí tíọ́rì lásán àṣẹ gbogbo ń ti ń lọ láwùjọ náà bó ti yẹ kó rí nu tọ̀ kọ́dà ọ̀fíṣíálì náà ẹ̀mí náà gbọ́ nù ní òfin lánàá àfi bíi pé ó dẹ̀ lómi lè gbé bóyá àwọn sọ̀rọ̀ kí mùsàkímì náà bá wọn ṣe wọn bá wọn ṣe o onítà ń sọ̀rọ̀ yìí ọ̀fíṣíálì lè tòṣèlú bẹ̀rẹ̀ nàìjíríà fún 2019 campaign officially ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ báyìí ni bí ẹ̀pẹ́ yóò gbé tí wọ́n ń se kó tó dò ní òun ìlẹ́gà ni <laughs> àmẹ́rí látò ní bí ọ̀la monday onílẹ̀ àbọ́là monday ó ti di lẹ́gà kéèyàn lẹ pósítà kọ́ <laughs> campaign kó sì gbóhun tí wọ́n ń pè ní òṣèlú in preparation for 2019 general elections. Tẹ̀rí pé alhamdulillah ọlọ́ni àríṣì mú àmbélé iná, ó sì dédé ẹ̀sẹ̀ oúnjẹ. Ẹlẹ́ẹ̀kẹta. Kí ni sọ̀rọ̀tù Mùsùlùmí mú fi á jáde? Ní ti pé àwọn alfáà wa ní universities, àbíbòmí tí ò tó universities náà gbogbo olùkọ́ tí ó bá kọmọ lẹ́kọ̀ọ́ tó bá máa tí ń se inú tó gbọ́dọ̀ bíra rẹ̀ kó tó wọ kíláàsì ni pé kí ni learning outcome wákàtí kan tí mo fẹ́ lò pẹ̀lú àwọn ọmọ yìí wákàtí méjì ibo mo bá wọn ibo mo fẹ́ wọn wà nígbà tí n bá ń jáde kúrò ní kíláàsì gbogbo títà tí ọba nílò eléyìí ọkàn máa fò yóò máa bà ní ojú kan ni inú ètò ẹ̀kọ́ ni pé kéèyàn ó bèèrè rẹ̀ pé kí ni learning outcome kíláàsì níbí náà àti wí láti bẹ̀rẹ̀ pé àsọ̀rọ̀ tó mọ̀tàkì mọ̀ é ṣe ordinary wáàsí ilé kíw ni nígbà àti bẹ̀rẹ̀ rẹ̀ láti máa pariwo rẹ̀ bẹ́ẹ̀ òun ló fi jẹ́ pé ẹ rí i pé oṣù kan tọ́píìkì kan oṣù kan tọ́píìkì kan ni kí ni lecture outcome kí la fẹ́ mú jáde yàn yìí ìjẹ́ ta fẹ́ mú jáde yà yí ni pé àà wọ́n ti ní àwọn èèyàn máa lọ sóṣèlú àbí wọ́n ní káwọn èèyàn máa ṣe òṣèlú kọ̀sọ́ kankan tí ó wà lérò ti wá nù méjèèjì yìí àmọ́ tí ó jẹ́ èrò ti wá pàtàkì tá a sì bẹ́ lọ́nkọ́ jẹ́ outcome ru lẹ́kọ̀ọ́ yìí òun ni pé àyẹ̀kúnà mùsùlùmù alábàyínà tí min amri àyẹ̀kúnà mùsùlùmù alábàyínà tí min amri pípọ́lọ̀ ń bá ní kí mùsùlùmí ọ wárú ìjókòó yìí tó gbọ́ tọ́lọ́ sì ní ó ṣe láǹfààní kọ́dà àwọn tí wọ́n ka tí wọ́n padà máa gbọ́ níta bẹ́ẹ̀ lọ́nkọ́ jáde ń bi lẹ́kọ̀ọ́ yìí ni pé èyí tó bá wá sínú méjèèjì nìí ọwà àrípò orí nǹkan fẹsẹ̀ lé tọ́dọ̀ olójú ẹnìkan ní máa fà ọ́ bí ìgbà tá ń fa àfọ́jú adáfò ti wà ní nínú ilé náà ni yóò ti jẹ́ pé ara ń ta fẹ́ kí lẹ́kọ̀ọ́ yìí òun ni ká wa létí pé nǹkan ní àbí nǹkan ní haramu ẹnìkan ò ní àṣẹ àti yọ̀ǹda rẹ̀ àfolúwọ́ba. àtàṣílò wọ́n ní àwọ̀jẹ̀ ni. kápẹ́kẹ́ ní yìí halali ni kápẹ́kẹ́ ní yìí haramu ni ọlọ́run ò fi àṣẹ ni kò fi ẹ̀tọ́ ni sọ́dọ̀ ẹ̀dá kan òun ló ní. eléyìí láàfin pàṣẹ ara wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣòṣèlú òṣòṣèlú kò sínú àwọn ọ̀rọ̀ téèyàn máa sọ tí ó máa fẹsẹ̀ gẹlẹ̀ pé báyìí lórí sàwáwò ní ẹ̀sìn àbó onígínní ẹ̀mẹ́sìn ní tìtorí pé bá ti padà yànnàná rẹ̀ hiya min al-umur al nínú àwọn táwà àfáà ń pè ní ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ìhádù ni a ń gbè mí yẹ tí ra wò lọ́tún lóṣì ẹ̀ńtọ́ hàn sí mi nìyí nítorí jẹ́ ìṣèhádù nínú ṣẹ̀ríà wọ̀lá yóò ń kọlu ìṣèhádù bí ìṣèhádù lẹ́fìlẹ́yìn láti jọ̀hún jọ̀hún làwọn àfáà ti gbé kọ́ ìdá ńláńlá nìkalẹ̀ pé ẹ̀rí gbogbo ń tọ́ bá ti jẹ́ báyìí tọ́jẹ́ òmùúrún ejtihadiyya kùrìsíádù tí ẹ bá gbé ọ lọ tó lò fẹ́ẹ̀nú ẹni ọlọ́run bá ní ọgbọ́ tó tẹ̀lé ọ alhamdulillah ẹni tí ọ̀gbọ́ tó lóhun tún gbọ́ ìsíádù ti ẹlòmíì náà tí èso ń fẹ́ẹ̀nú pẹ̀lú ọgọ́rọ̀ bá ti ṣàlàyé rẹ̀ fúnra wa lẹ́nu wákàtí tàbí méjì ọjọ́ òun náà tẹ̀lé ìsíádù àmẹ́ẹ̀rí ká wá bá ṣe jù débi pé kọ́dà àwọn èèyàn ń tàfárẹ̀ lòmíì nítorí irú ọ̀rọ̀ ó lè já ìmọ̀ kan àbíjọ rẹ̀ ní lójú ọ̀kan nu méjèèjì ìmọ̀ jahalóyún wọ́n ìmọ̀ kébùrún nínú kọ́ jẹ́ pé àìmọ̀ kan àìmọ̀ kí ni úsùsù sẹ̀ríà kí ni ìlànà sẹ̀ríà nípa àwọn al-umur kí ni lànà ṣẹ̀ríà nípa al'umur al'ejitihadiyya àwọn ọ̀rọ̀ kan bẹ tí ò tí mọ́ pẹ́ à ń ṣe ìṣìhádù nísìn bẹ́yẹ̀ ká bá lóò ṣe ìṣìhádù nísìn pé ẹ̀dàkùn òun mú agbó mẹ́wàá ni ẹmọ káyìlá tẹ́rí pé ó gbé sàrá rẹ̀ kọjá masalasi èyí ń lálẹ́ máa fẹsẹ̀ jalẹ̀ lálẹ́ máa bínú lálẹ́ máa pé lámọ́ ń ṣe wí báyìí amẹ́rí òmùrù ìṣìhádìyà èyí sì ń ṣe tẹ̀kọ́rárù rẹ̀ pé tẹ́rọ̀rọ̀ òṣèlú politics yìí àti gbogbo ń tọrọ mọ́ minal omori alistihadiya gbogbo àwọn àfa alágbàáyé lónìí wọn panu kọ bẹ́ẹ̀ fatiwa àwọn báyìí bá gbà wá bẹ́ẹ̀ tẹlifíjìmá ìfikiri alaalami àkàsí ilé kíkà ọ̀rọ̀ kọ̀tà ìyá ti kọ́ ọ̀rọ̀ kíni ìjìtìhàdìyà abẹ́lọ́hún ìṣèhádù tiwa táwa bá ṣe tẹ́lómi náà bá ṣe ọlọ́mọtàjà pàdé ìyọnu rẹ̀. torí náà hádìhí iyẹlmọ̀kọ̀dìmà ọ̀rọ̀ àkọ́sọ ní tí abẹ́ wọlé sí tọ́pìkì wa tò ní. ẹ̀dákẹ́ má gbàgbé àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí mo bi wá o ká máa rántí rẹ̀ títí délẹ́tọ̀ yóò fi parí nínú tí ń tún fẹ́ kí a máa rán títí lẹ́kítọ̀ yìí parí mọ́láwọ̀n sí ìdìdà dákun wá display bí ìṣẹ́jú méjì kìíní kámẹ́rà ó sùn mọ́ ibà ṣe kan náà ń jọ bí àbá kan wí láwà nílọ ìran. lóru láwà ní láwà <laughs> ní asia nílọ ìran ní torí oúnjẹ ẹ kàn wú lásán ni èsì rẹ̀ ń bọ̀ o inú àwọn tí mo fẹ́ kí kákan wò ọ̀yà ọ̀yà. ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ mo ti wí o. gbúrò rẹ̀ rárá. ipe ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ni káwá padà sórí ìta ń bá bọ̀. mo ní ara ń tí a fẹ́ kí a ń bì yìí òun ni pé ọ̀rọ̀ halal ń kíní yìí haramu ní ọlọ́run nìkan ló ní àwọn kan sì ń bẹ tó jẹ́ kọ́tìrì tí ò síyè méjì ń bẹ ni mo fi má pẹ̀rẹ̀ wá gẹ́gẹ́ yẹn bá lóun ṣe jẹ́ àádùn débi pé òun mú ẹ̀já mọ́ káyílà láago mẹ́wàá <laughs> àbí kí ló dé tí magribi ṣe báyìí àwọ̀ ráyè aago mẹ́jọ lákúròsì magribi náà máa bọ́ sí mẹ́jọ olúwa ọ̀fààyè gba ìṣèhádùn ń bẹ̀ àbọ̀rọ̀ àkídà àmẹ́ẹ̀rí ọ̀rọ̀ òṣèlú من قبيل الاجتهاديات من الأمور الاجتهادية هنا الإمام البغوي رحمه الله ننو تفسير إن أنتم ورلونتوني كل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قلوا أبوا àwọn kan pé في ń authority حرم زينة الله التي أخرج li ibadi in في mo mama fi kalẹ̀ bá wọn ẹ̀dá mi tí mo dá pé bí wọ́n bá fẹ́ wọn ó lò ó ní nǹkan ẹ̀sọ́ ẹ̀yin wá ní èèwọ̀ ni àfihàn lè tẹ́lọ́run lára yìí nítọ́lọ́ ń pè ní halali kéèyàn ó torí pé ìdí kan ẹ̀gbọ́n wa kẹ́ńjọ́ kan ó ti rú àwọn èèyàn wá bí wọn ní àìsídẹ́gbà ní ọba ti bá ọmọ yìí fọwọ́ wọ́n mẹ́sìn wọ́pọ̀ lẹ̀sìn <laughs> pé àtikájú ah, lè wọn àwọn ọmọ yìí ọ̀rọ̀ àwọn ọmọ yìí bẹ́ẹ̀ wà láì kò rí ó lè rí látara ẹ wo ṣẹlẹ̀ ni sọ di haramu tó bí ọlọ́run ẹ rí i pé wọn dáa àwọn ará maka ká nábi ò tó dé sallallahu alayhi wa sallam bẹ́yàn bá dé maka tó fẹ́ ṣe ń múra yọ wà bọ́ra rẹ̀ lẹ̀ ń wò <laughs> bẹ́ẹ̀ ni torí pé ó wò pé é eh, aṣọ yìí aṣọ tí òun ti fi jókòó nílé ọtí <laughs> aṣọ tóun ti wọ̀ lọ ibi òòsà àbí gbogbo aburú dé àwọn ọ̀tẹ̀ gbà kó wọn. àmáwọn náà gbà nínú àdámọ́ ọmọ èèyàn láti jọ́ tọ́mọ èèyàn ti ń bẹ ọmọ èèyàn gbà páwọn nǹkan kan dá àwọn nǹkan kan ò ṣe kíni ọ̀dá ní kúkúrú ẹlòmíì owó pé òun lójú lòun fi ra aṣọ tó ń wọ̀ yìí ilé ọlọ́run lòun dé yóò yọba tákìtì rẹ̀ bọ́ bá rí èèyàn tó lè yá aláṣọ náà àwọn ará yọ àmì ìtọ́ pọ̀ ni nínú tàríf nínú wọ́n kọ àkọọ́lẹ̀ orin kan tóbìnrin kan ń se tàwáàfù ní òhò ní wọ́n ń sọ pé aliyahuma yabdu kulluhu àwòbá àbòhò fàmà bàdà minhu fàlà òhèlòhò. lónìí yóò gbogbo òòrùn àbápá kan rẹ̀ ó di ntí gbogbo èèyàn ó rí àmẹ́ni tó bá rí kó dijú rẹ̀ o ǹṣe ní àlàálí fún ọ fàmá bàdá nínú fàlá òhèlò nǹkẹ́ ọmọ wò mí o àmẹ́yìn ti tó ká fi máa tí ń wí pé bí wọ́n ti rí ń gbà ọ̀nà kí ló sún wọn débẹ̀ ni pé aṣọ haramu lèyàn tún máa fi olúwa ní kò fẹ́ bọ́ bá wọ ọsọ tó fi ṣe haramu tẹ èyí wò pé o má fi ṣe kíni èyí tẹ́ ìlàkà yìí wá gbé lọ yìí wá burú ju ń tẹ́lẹ̀ sá fún lọ bí àṣà lárúbáwá ṣéèkù mi ṣẹ́kọ́rì sọ̀háìmì hafibahulọ́ inú àṣà àwọn tí mo gbọ́ púpọ̀ lọ́dọ̀ wọn tá máa fi ń dásà fún wa ni pé talimutajiri mina rọ̀mbọ́ i bìnà ọ̀rọ̀ rà dẹ̀bi ẹni tí ọ̀sáfóòrùn ọba kónú náà ọ̀sáfún kí ni òòrùn tó mú níbo ni ọ̀há sálọ ọba kónú náà ìnà torí náà bọ́rọ̀ tọ́lọ́run ti rí nu alimamu bagawi nínú tí wọ́n tún ṣe ń gbà wọn ni pé wàtàrímù láhàmì wàdásàmì fi àyàmì hajj inú bí tí kásájì ó lé kájí ó lé tó bá wọn kùrẹ́jì dé ń gbà ní ni pé ẹ̀dàkùnfẹ́ yẹn bá wá jẹ o <laughs> ẹ wà lájẹ tó máa wá jẹran ọwà ní ajé o tó jẹ ọbẹ̀ tó dùn ọwà sapá àti kìnnìkọ́lọ́ mọ̀ pé òfin gbogbo ara ti ń ìmáàmù bàgáwí ní nǹkan méjèèjì tó lúwa bú wọn sí ni ó pé ẹ má wọ ọsọ ẹsẹ fi ṣe tọ wá fún ọlọ́nlẹ́mì ọ̀ràn yín báwọn ẹwà ní ájí ẹ má jẹran ẹ má jẹ jíkín ẹ má jọbẹ olúwalẹ́mì ọ̀ràn yín báwọn torí náà ká emphasize pàtàkì jùlọ gbogbo àwa tí a bá láǹfààní àti máa báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run almuwafi'una arọ́bẹ̀lẹ̀ alamin àwọn tí ń sáyìn ló kọ ọlọ́run ọba gbogbo àgbáyé àwọn ọ̀rọ̀ tí e bá sí ọ̀rọ̀ kọta ìyá ẹjẹ́ ajọ́ máa ń bi ìṣèhàdì ìyá àti tọmọ ntẹ̀mí rí ni àmọ́ àwa gbé débi pé páàsì kílẹ̀ nìkan <laughs> kọ́dà kẹfẹ́ rí ni ẹnìkan títí ló wí ó ní òsín tó burú bí nǹkan báyìí mínà òmúrí àlèṣèhàdì tí gbogbo àwọn àfáà lágbàáyé lónìí papọ̀ wọ́n panu pọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ ti bọ́rọ̀ òṣèlú yìí ò kìí sọ̀rọ̀ ọ̀tá ọ̀rọ̀ kíni ìṣèhádì ni. gbogbo wọn ẹ ti máa àdíṣù àdíyẹ ben hatim ká mọ́gbà síkò ara wa ọjọ́ lè jẹ́ ìwú iná ànábì ní ìtumọ̀ pé àwọn piriyo àwọn yahudi ń sin àwọn àfa àwọn ni pé ìtọ́lọ́ ń se ní haramu wọ́n ń pè ní halali ìtọ́lọ́ ń pè ní halali wọ́n ń pè ní kíni ànábì ní tílkà ìbàdàtò ẹ̀ǹsìn wọn náà nù torí náà ní kúkúrú káfí lọ ìbòmí eléyìí ni a lè pè ní outcome learning outcome or lecture outcome ta gbèrò pé pẹ̀lú ògbọ́lọ̀ àwọn onídìdé ń bí yìí kápẹ́ nìkan lọ sóṣèlú tí ọba fẹ́ sí a sì ní wífẹ́ nìkan pé má ṣe àmáwọ́ sọ pé báyìí lọ́lọ́run wí báyìí lànàbí wí ọ̀rọ̀ àwọn àlùfáàyàn àwọn àfáàsùn náà òun ni kọ́ wá take a decision on his or her own torí pé minel omori alikihadi ẹ̀rí lórí àwọn àlùfáà sọ̀rọ̀ fẹ́nu ńgbà tí wọ́n ń pé ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ agbìyànjú ìṣèhádùn èyí sọ̀rọ̀ nẹ́sù kọ́tẹ́ ìkan ká múra kankankan ká máa pẹ̀ nìkan ní fásitì lápẹ̀ nìkan tẹ̀lé lórí ẹ̀ wọ́n níjọ́ tí ẹni tó gún ọ̀gá wa Umar ibn al-Khattab tó gún ní nǹkan ẹni tó gbẹ̀mí lọ́rùn Umar Umar wà lórí ìrun yóò ṣe ìmáàmù fáwọn èèyàn tẹ́rípá burú ti pẹ́ láyé ìbẹ̀lẹ̀ nìkan ti tọ́jú dágá <laughs> tí è gún ìmáàmù ó sì rí gún àmọ́ pé kí ẹ̀mí Umar tètè bọ́ Umar wà lórí àárẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí medicine ti develop tó ń gbà náà àwọn dókítà àgbà náà sẹ́wọ̀n fáwọn dókítà tó nínú ọ sọ pé àmọ́ ńtọ́lọ́ lè ṣe ni o àmọ́ ru ti ń ṣe yìí o wọ́n ní kíni terminal illness ya àgbéyàmọ́ làlá kíní yìí o àwọn oníkan ní àwọn dókítà tó sọ bẹ́ẹ̀ kí ni wọ́n rí wọ́n rí pé bí àwọn bá fún mọ́rù ní nǹkan látẹnu rẹ̀ ẹ̀wọ̀n tọ́lọ́ ń ṣe fún wa lọ́fẹ̀ẹ́ tá a mọ̀ ọjà mẹ́la ọjẹ̀ yẹn ọjẹ̀ fùfú kò sì jáde ní fùfú náà ó di nǹkan mi àtọ́lá ọlọ́run ni ńgbà wọn ti rí pé tí wọ́n bá fi sí ẹnu ọmọrù bí wọ́n ti fi bọ̀ náà gbogbo ń tọ́ pass through òṣìṣẹ́ kankan ń bẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ní ṣẹ́kíní wọ́n ní at that point ní dókítọ̀ ní à òun ò rò pé àlífọ́ là ọ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹlòmí ó tún pé ìgbẹ́ òun ọlọ́ọ̀lọ́un ní ẹgbà tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣe ọmọ wí rọ́bí ọlọ́hù tààlà ánùhù àrùbọ̀ tí wọ́n mọ̀rù náà ti gbà bẹ́ẹ̀ àwọn èèyàn wá bá wọn mọ̀rù pẹ̀tọ́ ẹ̀yí ló lórí gbogbo mùsùlùmí ò lílọlẹ̀ ń lọ yìí ò lílọlẹ̀ ń ṣe kí lílọlẹ̀ ń lọ yìí àmọ́ làákàyè òkú ọ̀rọ̀ òkú lẹ́nu ọmọ wọ́n wá ń sọ fún mọ̀rù ń jọ náà pé aláà tastaqlifu tó ní yan kàlífà kalẹ̀ fún wa ní ó jẹjọ ọ̀sẹ̀lẹ̀ bọ́ bá lọ tán gbogbo wọn náà ti gbà pé tọ́ ó lónìí ó lọ́la àlá tẹ́sítàfilẹ̀ ẹ̀ní yẹ̀yàn míì kalẹ̀ ẹ̀ní olórí míì òṣèlú náà nù ó ẹ̀ní yẹn lòmíì tí ó máa ṣètò ìlú torí kí n padà síbẹ̀ ń padà bọ̀ wá bí ìtàn yìí tẹ́rí tí ń jóṣèlú nù sẹ̀ríà alimamul mawardi nínú al-ahkam as-sultaniya nínú àwọn tíra tí sọ̀rọ̀ ń pa politics ibn taymiya gan kọjíra lórí politics torí bẹ́ẹ̀ nìkan bá ní kí la wá dé bí islam and politics yọ́ lọ bẹ̀rẹ̀ látòrí àwọn ibn taymiya ibn taymiya lọ kọjíra tó pè ní asiyasatu ash-shar'iyya alimamul mawardi pé tí ẹ e ní al'ahkamu asultaniya kí ni tó mọ́ sultanu authority àwọn àdájọ́ bẹ́yàn bá lágbára òṣèlú báyìí ló lò nínú al'ahkamu sultaniya ni imamul mawardi ti ní kí ni ń gbóṣèlú nínú ìṣẹ̀lẹ̀ àtọ́lọ́run ó ní nǹkan méjì hirasatu dini wa siyasatu hirasatu dini wa siyasatu ẹ̀rin títà wọn kò ní tí ò fi dá ni pé lẹ́ẹ̀gì kan ni wọ́n mú nínú kíni nínú the two legs of politics bọ́lọ̀mbá ni wọ́n gbọ́ táwọn àfáà ti ń ké fún wọn ní ìyá àti ìlú míì tí wọ́n padà síbi ìpìlẹ̀ alimami mawaridi ni ti ń jẹ́ siyasa ojú báwọn lọ firasatu diini wa siyasatu aduniya bó láti tún ayé àtọ̀run ṣe fún mẹ́ẹ̀ tó tọ́jà geere ó láti ṣe kíni ayé àti ọ̀run àmọ́ àwọn olóṣèlú tiwa lónìí ọ̀run ọ̀sán wọn ayé nìkan làwọn ń rò kó ṣèlú ara misconceptions ni àti gbọ́ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam á padà sórí ìtàn o ọkùnrin tí wọ́n pè ní michael hart òyìnbó tèfèrí tó ṣèwé tí wọ́n pè ní the one hundred tí wọ́n ń rèkì àwọn èèyàn ọmọ ìyá wa broda adépọ̀jù ńjọ tó wá bí wọ́n mẹ́ńṣà rẹ̀ ni wọ́n ń tò wọ́n ẹni ló ṣe kò kíní ló ṣe kò kejì ta ló fi ṣe kò kíní anábùwà muhammad kí ló fà á ni pé ọlà nẹ́bì nìkan ló sọ sí ìdí ń bi òṣèlú yìí kí ló ń jẹ́ òṣèlú ìrásàtò díínì wà sí yásàtò dùnìyà ayé àti kíni kó láyé ó ti da olúwa pé kí a má ṣètò ayé wa lọ́nà tí الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا then الإمام المواردي ni yóò jù báwọn lọ́bọ́lọ́n bá ní agbóyé bẹ́ẹ̀ mójútó tọlọ́hun ẹ̀sì ṣètò ilé ayé yìí náà torí náà ajẹ́pẹ́ tí wọ́n ń wí fún márùn-ún jọun bí mo ti yà lọ́bẹ̀ẹ́nu ni pé ta ló fi kalẹ̀ tí ó ma bá wa mójútó ọ̀run wa àti kíni àtayé wa torí wọ̀lọ́lọ́ ni ọmọ mójútó lọ́wọ́lọ́wọ́ báyìí ẹwà wo tí wọ́n máa wí ẹ̀jẹ̀ nǹkan fún yín náà lè lọ́ọ́ wo nínú tíra nígbà ayé díẹ̀ ti dáyé íńtánẹ́ẹ̀tì nísìnyí nǹkan àlùkò làáfà. wọ́n máa rún wí ń jọ́nà ó ní in astaflif فقد استخلف من هو خير مني رسول الله صلى الله عليه وسلم وإن أترك فقد ترك من هو خير مني abubakar ni siddiq radiyallahu ta'ala anhu ثم جعل الأمر بين ستة ثم جعل الأمر بين ستة wọ́n ní jọ tí wọ́n wí báyìí fún umaru pé ó sì yànyàn kalẹ̀ ẹgbẹ́ kí ni umaru wí jọ náà umaru ní bí n bá yànyàn kalẹ̀ ní khalifa fún yín ẹni ó lóore jù mí lọ ti ṣe rú ẹ̀ òun là nẹ́bí sọ̀lọ́gbọ́ àríwọ̀sẹ̀lẹ̀ bí n bá sì sílẹ̀ sí ìyàn kàlífà fún yín ẹnìkan náà ti bẹ́ẹ̀ tóun náà yàn òun náà tún lórí jù mí lọ òun làbó bá kiri sèké. sọ́rí bẹ́ẹ̀ ni ànábì ni ọ̀yàn ẹ ṣeun ní ti ń wí ni pé sọ́rí bẹ́ẹ̀ ni ẹjẹ́ tún náà sì yẹn kà. in astakhlif fakọ̀dé stakhlafa manuwa khayru minni abubakar radiyallahu anhu wa in aturuk fakọ̀d taraka manuwa khayru minni rasulullahi sallallahu alayhi wa sallam ahla wa sallam ẹ̀rọ̀pẹ̀ yìí tẹ́ ń ká kìíní yìí ẹ̀ẹ́dì tààrin yẹn bá a ti ká yìí ní násù yẹn rí ojú mi fo sàtà kan tẹ́lẹ̀ mi ẹ ṣeun ṣẹ́kù wa owó yálé iná stafle bí n bá yan khalifa kalẹ̀ ẹni olóore jù mí lọ ti ṣe rú ẹ̀ òun níta ní abubakar ṣètì tòrò ń lọ yan umaru kalẹ̀ bí n bá sì ṣàìyàn tí mo ní mi ọ̀yàn fọkọ̀ sáraka manhuwa fayirun mínì ẹni olóore jù mí lọ náà ti ṣerú ẹ̀ òun là nẹ́bí sọ́lọ́lọ́wọ́ àlùsọ́lá nígbà wọn mọ̀rọ̀ ọ̀tẹ̀ wá ṣe díẹ̀ wọn mọ̀ ilé tó kù tẹ́mi ó ṣe ni pé ń gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ láàrin àwọn mẹ́fà wọn máa yanjú ẹ̀ lẹ́yìn mi ìdán òmùrún ìṣèhàdì tọ́ba wa rí bẹ́ẹ̀ níbi làwọn àlùfáà ti wá ní ẹjẹ́ abira wa ń béèrè kan. Ah. hal lil islami nizomun siyasiyun. bọ́bá rí báyìí ah, mi ń bá ṣe báyìí ẹni olóore jù mí lọ ṣe pé ń bá ṣe báyìí ẹni tí olóore jù mí lọ ti ṣe báyìí lèmi ọjẹ ṣe tèmi nígbà àwọn mọ́rù sì ṣe tiẹ̀ tó lọ tán àwọn kan àwọn òfin ṣe bẹ́ẹ̀ mọ́ ọba làwọn ń jẹ látàrí àwọn sálàfù wa náà ni lọ́rọ́ ti kú nífẹ̀ẹ́ láàfà ló ti di kíni ló ti di màlàkíyà ìyẹn lọ́wọ́ á mú àwọn onímọ̀ ronú jẹ̀rẹ̀ pé ẹja dó kábìrà wa ṣé nǹkan kan bẹ tá a lè pé ètò ìsìláàmù ní nípa bá a di ìyàn olórí tí ó mójútó ọ̀run tí ó mójútó kíni tí ó mójútó ayé èyí tó pọ̀ nú àwọn àfáà ni wọ́n ní yóò máa wà lórí ìṣèhádù náà ni. ní tìtorí pé gẹ́gẹ́ bí mo ti wí ẹ̀wọ̀ oríṣiríṣi tí ó ti ṣáájú kìláfà ẹ̀m̀bẹ̀m̀bẹ̀ màlàkíyà ẹ̀m̀bẹ̀m̀bẹ̀ èyí tí wọ́n tún gbédé náà dèmọ̀kìràtíyà àwọn kan lò yóò náà ẹ̀ ẹ̀wọ́n wọ́n tún lò aristokora tíyà ẹ̀ ó di mẹ́rin àṣàríyà ẹ́ tẹkùnlòkòrò àti ìyà gbogbo àwọn yàyàyà ni wọ́n kọ́ wọ́n ti yà náà wọ́n kírísì democracy ẹ́ theocracy aristocracy ẹ̀ plutocracy gbogbo ẹ̀ ọ́sàpọ̀ kan rin tọ́mà náà bí ń lò pé èwo ní ti islam nú ẹ̀ àwọn àlùfáà wọn bẹ̀rẹ̀ àwọn bẹ́ẹ̀ ìpè bàbá ní ọ̀rọ̀ yìí ìṣèhádùn ni ẹ̀wọ́ wá ní èyí tí òbí méjì ń bẹ̀ ni pé bàbá lè dúró lórí èyí tí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ṣe alfúlàfáà arọ́ṣidùn àwọn fúlàfáà arọ́ṣidùn abubakar umar wa usman wa ali bàbá lè dúró lórí yìí wọn tánà áwùlà àmọ́ tí ò lè jẹ́ káwọn àfọwọ́sọ ọkàn pé gbogbo ẹni tí ọba ti serú yíhun yọ wọ̀ná àbọ̀tẹ́lọ̀ ni pé wọ́n ní torípa nẹ́bí náà wẹnu hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ pé alfilafatu ba'di salatuna sanatan thumma yakunu mulka. ànábi ni gbogbo ilé mi ṣe yọ ọgbọ̀n ọdún náà ni o gbọ́gbọ̀n ọdún yìí bá lọ tán àwọn àmì ọmọ sèmi wọn máa jọba àwọn òní wá kàlífà mọ́ bàbá ní ọ̀fẹ́ fi ilẹ̀ fún ọmọ ẹ̀ ń bẹnu hadithi tó lẹ́sẹ̀lẹ̀ torí ẹ̀ làwọn àlfà àwọn onímọ̀ ìjìnlẹ̀ ni wọ́n fi rò bẹ́ẹ̀ pé ó dàbí pé kò jọ pé nǹkan kan ń bẹ tọ́jẹ́ pọ̀n pé báyìí ẹ gbọ́dọ̀ yàn án àmọ́ ìrìn pìtì ẹ o kò síyè ń bi pé dáa jù òun ni àbẹ́ ìtàwọn kólàfáwú alkólàfá rọ̀ṣìdún torúpà nẹ́bí sọ fún wa pé aleikum bí súnnàtí wọ súnnàtí alkólàfá rọ̀ṣìdún àmà nẹ́bí náà ti mọ̀ pé omi ọ padà dé kò sí wíńjọ́ náà wípé kí ni bẹ́yìn wọn bá dé haramu ni o kọ́ ìdá ńláńlá sì nu fi ilmi usul alfikri anata bayan an waqtil hajati ghayru jaizin afihi sallallahu alaihi wasallam tàfírò bayan and wọ́pítìl hàjà nínú píríncípù ńláńlá nù ma òṣòlù fíkìlì mi. àdéhùn lè ń tọ́ yẹ kó wí nígbà tá a nídìí rẹ̀ nẹ́bà. torí náà nígbà tí ọ̀rọ̀ rí báyìí ẹnu wọn bá ìwádìí ìjìnlẹ̀ tá à ní research tọ́lọ̀ ń lé mi ọ̀ráyè ṣe kí n tó wábi lẹ́kọ̀ọ́ yìí ẹ̀mí rí pé bọ́bá ike bọ́rọ̀ ti rí ní kí lọ́ wá fa gbogbo rúkè rúkè rúdà rí kí lọ́ fa ètìhámù bunun a máa wá sọ̀spẹ́kì débi pa ń sọ̀spẹ́kì mẹ́ni ẹnìkan torí pọ́ sọ̀rọ̀ kan tó jẹ pé minel omuri alisihadiya kí ló lè fà á mo rí i pé pọ́ìntì mẹ́ta la fi èsì ó sì yẹ ká èsì ẹ̀rá kọ̀kọ́ pọ́ìntì mẹ́tẹ̀ẹ̀ta ni òun ni pé àwọn èèyàn láyé lónìí àwa mùsùlùmí ní ń wí o pàtàkì jùlọ àwọn aṣáájú wa nínú ẹ̀sìn àwọn àlùfáà wa àtàwọn tí ọlọ́run pè dá sọ́rọ̀ ọ̀nà méjì wọn pín sí nípa arú ọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn kan ń bẹ dáyùrìdúnà àyẹ̀sùmáà ṣe é án àní وفريق آخر jáàlù الدين كله هو السياسة. àwọn kan nú àwọn olórí wa lónìí àwọn ọ̀fẹ́ gbọ̀n kankan nípa kíni nípa òṣèlú kílọ́kà bá níbi kílọ́kà bá níbi òṣèlú. àwọn kan wá kọjú sáwọn yìí o àwọn ò rí nǹkan mi rò tí wọ́n bá ti láwọn kójọ àwọn ń sọ̀rọ̀ ẹ̀sìn kankan bẹ́ẹ̀ bá wá díẹ̀ fínífíní kílẹ̀ ẹ̀kà lábẹ́rẹ̀ òṣèlú àwọn sọ ẹ̀sìn dòṣèlú yányán kódà nú àwọn tó ṣàṣejù ń bẹ́ẹ̀ àwọn kan bá débi pé tàwíìdì rùbùbíyà tàwíìdì olùhíyà tàwíìdì àsìmá wàsíbà ebi ìtẹ́ni àtẹ̀yìn kínú à ń bá tún lókù kan tàwíìdì hàkìmíyà nígbà bá tún mọ́sẹ̀lú wọnú tàwíìdù àwọn kan náà ṣàṣejù bẹ́ẹ̀ àmọ́sẹ̀ ráàkì apá kìíní àtàpá kejì àṣejù ni kéèyàn ó pé kí ni àbá wọn ògbénikẹ́ lọ́kàn sí àṣà pẹ̀lú ẹ̀sìn ká ọ̀rọ̀kọ́rọ̀ nù ní tí ìsìláàmù fi yàtọ̀ fáwọn ẹ̀sìn míì nù alìsìláàmù dínú wọ́dáwùdà alìmọ́mùlùmọ̀wárí dín ní ìrásàtù dín ní wá sí yáásátú adúnìyà kéèyàn ó pé kò sí ń tọ́ kàn wá àwa mùsùlùmí kí ni ọ̀tọ̀ òṣèlú kéèyàn má dá sí ni ọjọ́ kéèyàn ó sì wá sọ ìsìláàmù di kò ní nǹkan míì tá à ń mójú tó mọ́ àbí kí ni àwọn kan bẹ bẹ́ẹ̀ o ara wọn làṣejù tàwíhídù alhàkìmíyà àpè nǹkan ní amúrí jihadi. ẹlọ gbé wọnú ìpìlẹ̀ ẹ̀sìn kọ́dà nínú tó ba nínú jẹ́ ìnídàkọ̀ ìlú náà nàìjíríà yìí ní ilẹ̀ haúsá lọ wọ́n fẹ́ yan ìmáàmù ìmáàmù kan kú mọ́sálásí mọ́sálásí tó lóko nàìjíríà yìí ara àwọn àgbààfà lónìí nàìjíríà fárígá pé àwọn ó dìbò ni kí ta ni kí ìmáàmù káyínẹ́ẹ̀kì kò pé inec ni mo fi ń kun o àmọ́ sẹ́ mọ̀ pé àwọn kan náà ni wọ́n sá ṣètò rẹ̀ mọ́sálásí inec mọ́sálásí dé náà nù ẹnìkan ti bá di ẹ̀dẹ́bẹ̀ nàìjíríà yìí <laughs> wàláì igbe kò sí tó tako kọ́dà kí n yọ apply democracy and appointing an imam ṣe àwọn jẹ̀mọ́ tó sẹ́rí <laughs> pé àṣejù ni àṣejù ara àwọn pásítọ̀ tèmi identify nù pé òun ní nfa gbogbo ntí ọ̀yá jà síta ń jà síta ń bẹ́ wulẹ̀ òun ni pé afọ́ọ̀lù láàrin àwọn aláṣejù méjì reaction àwọn alákọ̀ọ́kọ́ tẹ́ǹgbọ́n mi tẹ́rí bọ́nà bá di dàṣejù méjì òun àwọn reaction náà wà á dàṣejù àwọn tọ̀hún tó fẹ́ react sáwọn tó sọ gbogbo ẹ̀sìn di òṣèlú wọn overreact. àwọn eléyìí náà táwọn náà fẹ́ ga kí ló kẹ́ òṣèlú ń jẹ́ ayé ìmọ̀mú àwọn náà tún wo ba àwọn ní òtẹ̀ kò sí ẹ máa gbé lọ́gbọ́n kan yín bẹ́ẹ̀ kí lọ. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا الأمر الثاني أرى لك àbí fásitọ̀ ẹlẹ́ẹ̀kejì khaltun bẹ́yìnà almafahim khaltun bẹ́yìnà almafahim ọ̀pọ̀lọpọ̀ dá sí ọ̀rọ̀ agbami òṣèlú ìrásàtú dín wàsíyásàtú àdúnìyà unfortunately wọn ò ní àlíyà wọn ò wà qualified or competent láti dá sí bá bàbá ara wa sọ dúdú ọ̀rọ̀ irú wọn yìí wá da gbogbo ntí ọ̀ papọ̀ wọ́n kó papọ̀ sínú gíní sínú báskẹ́ẹ̀tì kan náà. láyò farikúnà bẹ́yìn na siyasati wà dẹmọkùrátìyàtì wà lẹ́ntìkàbàtì wà lẹ́xìsbíyàtì wà má ìlàdà. wọn ò rí yàtọ̀ láàrin politics and politics méjèèjì yàtọ̀ and democracy and election and electioneering eh? and partisanship gbogbo ẹ̀ làwọn kan ó pọ̀ sójú kan náà pé ẹ máa halal <laughs> wa ẹ máa haram unfortunately ara ń tí ó kó adébí adé yìí nù àwọn àlùfáà onímọ̀ ìjìnlẹ̀ lọ kan tí wọ́n sọ àwọn ọ̀dà pọ̀ òun ni ń padà ń bọ̀ bàbá Albani ń jọ̀kan bàbá Albani ni lẹ́nà Baba albani lẹ́nà fatiwa eh, ni fatiwa méjìlá ní nípa ọ̀rọ̀ ẹ̀dìbò ẹ̀mẹ́dìbò òṣèlú bàbá albani láwọn yẹn wá rò pa àmọ́ntà ń wí wọ́n rò pa ń takora wa ni wọ́n rò pọ̀rọ̀ mi ṣe kíni ẹ lọ́ọ́ pa ní ti bàbá albani wí pé àwọn tí ò gbọ́ yé wọ́n wá rò pé mò ń kọ́ntradétì ara mi bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ìmọ̀ ìgbìnlẹ̀ àwọn àfa àwọn fọ́ àwọn kìnnìyí sí wẹ́wẹ́ dandakọ́ ni kẹ́ ẹ lẹ democracy mọ́ election wọn lè yàtọ̀ election lè yàtọ̀ fún election ní àárín gbogbo eléyìí ó lè má túmọ̀ partisanship politics lè yàtọ̀ fún politicking gbogbo eléyìí ẹ̀rí àìyànjú ẹ̀ kọ́dọ̀ dààmú ẹ̀yin tẹ́ ń gbọ́ wá sí ẹ̀mọ́ yìí tẹ́ ẹ ṣe mọ́ abẹ́ ẹ̀mọ́ tọ̀ ọlọ́run ṣàánú yín yọ ṣàánú àwa náà. Eh, eléyìí ń padà bọ̀ wá bẹ́ẹ̀ ara orí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àmọ́ mo ní factors mẹ́ta ó di mélòó ó di méjì ẹ rí factors ẹlẹ́ẹ̀kẹta òun ni pé lẹ́lásà ọ̀rọ̀ àmọ̀ ṣe fatiwa àmọ̀ dá ẹ̀sìn eh, ojú ọ̀nà ẹ̀kọ́ ńláńlá kan ni o ojú ọ̀nà ẹ̀kọ́ ńláńlá kan ni ṣẹ́rí mistake tí àwọn kan ṣe tọ́dá wàhálà yìí lẹ́ẹ̀ táwọn tẹ́ẹ̀fì mọ́ tẹ́ẹ̀sì mọ́ <laughs> ẹgbẹ́ ìdálómi bá wá lónìí ni pé bóyá mi bá kó yàn kí n lọ ya pvc ní àbí ń gbóná àbí ń sì tọ́jú ẹ̀ ẹlòmí bá yan wáyà yìí lónìí àmọ́ wò ní wí yóò fọ àwọn sọ ti ọlọ́run àdànẹ́bí ìwọ ni ọwá lọ <laughs> òun ni pé àwọn ẹlòmíì ṣe mistake látàrí pé wọn ò ṣe yàtọ̀ láàrin pé ìdájọ́ ṣẹ̀ríà ní tí ò gbọ́dọ̀ mọ̀lú tí ò gbọ́dọ̀ màsìkò tí ò gbọ́dọ̀ mẹ́ta ní ń ṣe òṣèlú ìdájọ́ ṣẹ̀ríà gbọ́dọ̀ wà neutral pé ìdájọ́ kí ni ṣẹ̀ríà ní. ọ̀tọ̀ wá ni pé lámọ̀yín ti ń ṣe òṣèlú yìí ìlú yìí tí wọ́n ti ń ṣòṣèlú wọn báyìí àwọn ẹlòmíì ò ṣèyàtọ̀ rẹ̀ wọ́n kàn lẹ gbogbo rẹ̀ pọ̀ kọ́dà ẹlòmíín wá sọ ọ̀rọ̀ òṣèlú yìí di pé bí ìgbà tó ṣe pé àwọn kan ní tágẹ́ẹ̀tì rẹ̀ wípé àwọn àwọn tí ń ṣe báyìí èyí ń láwàá gbé lérí gíní ìdájọ́ sẹ̀ríà ńjọ́ táwọn yìí wọn ọ̀bá sí máa ń kọ́ sẹ́ẹ̀sì fatuwa míì ni torí bíi tẹ́ wúwa ń bẹ̀nu bẹ́ẹ̀ bá ti télọ̀ fatuwa tẹ télọ̀ rẹ̀ títí títí tó ṣe déédéé ẹnìkan ẹjọ́ tí ẹ̀wọ̀n ọ̀bá sí mọ́ ṣe ẹ máa wá fájúwà mi àbẹ́fẹ́ ẹ̀ máa ń tẹ̀ ń wí mọ́ àbíjọ́ tẹ́ ẹ bá kó olú yìí tẹ́ ẹ ti wí tẹ́ wọ́n tó ṣe déédéé tí wọ́n ni bẹ́ẹ̀ bá débò míì tilẹ̀ wì gbogbo eléyìí làwọn àlùfáà máa wò kọ́dà kìí sàwọn àfáà nìkan kọ́dà àwọn olófin àtọwọ́dá náà wọ́n ń pe kinní kan tí wọ́n máa pé inú tí ọ̀dà òun ni legislative judgment legislative judgment ẹjẹ ń fún yín lápẹẹrẹ rẹ kọ́dà àwọn náà gbà pé ọ̀dà kí ni ń jẹ́lẹ̀ ti sẹ́rù jọgbọ̀n ni pé bẹ́yẹn bá fẹ́ sòfin léègì máa sòfin kan nífẹ̀ẹ́ òfin ni pé ẹni ọba tọ̀ sí bí i o ọ̀daràn ẹni ẹni ẹni tí ọba tọ̀ sí bí i o ṣe kí ni ọ̀daràn òfin nù gbogbo ẹni ọba tọ̀ á mu á sì fìyà rẹ̀ jẹ́ àmọ́ níjọ́ tá a bá ti jókòó tá a bá pé ẹnìkan tí ọba jẹ́ èèyàn pupa tí ṣòkòtò rẹ̀ sì ń fò tí ń sì ń wé láwà ní <laughs> ẹgbẹ́ òtífẹ́jọ́ àwọn ọ̀dọ́kọ̀ kàkúrú la fẹ́ fòfin mú <laughs> ẹ̀yọ́ òkú parí àbẹ́yàn dúdú rẹ̀ èyí <laughs> tí wọ́n ń pè ní legislative judgment nù èyí sí ìdájọ́ lélẹ́yà àbófin ọ̀pọ̀lọpọ̀ báyìí náà débi fatiwa láì fura bí tí ń ṣe fatuwa àwọn ẹnìkan ní bẹ̀lẹ̀ mi ẹ̀ <laughs> yọ wà ń wọ̀n yọ ń wọ̀n bí aṣọ télọ̀ tí ó fi ṣe déédéé yẹ ọrùn tí ẹni hun àbáwọn ẹjọ hun àbí àsìkò hun àbáwọn ìlú hun bọ́wọ̀n bá sí máa ń kọ́ pé a tún máa jókòó ṣe fatuwa mi àwọn ìdájọ́ mi ń bẹ tó ṣe pé ah, ẹni báyìí ṣe nǹkan báyà ìdájọ́ rẹ̀ ni mo fi sọ fún yín lẹ́ẹ̀kan táwọn àfáà ṣe yàtọ̀ ẹ̀ òṣèlú ìdájọ́ rẹ̀ ní àwọn tí ń ṣe lọ́nà báyìí ìdájọ́ rẹ̀ ní ìlú tí wọ́n ti ń ṣe tiwọn báyìí ìdájọ́ tiwọn ni. nírò àárín tá a dé yìí ẹ jẹ́ má pèjúwe kan wá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lónìí tí wọ́n bá sọ fún pé báyìí làwọn àfa wí nípa ìdìbò àbímọ dìbò ìṣòṣèlú àbímọ ṣòṣèlú yóò mọ wá fún yín ní ẹ̀gbáǹpù kan láwùjọ tiẹ̀ ẹ̀bí làmọ̀ yín nù ń bẹ̀rùn ńgbò ti wà ń bẹ́ẹ̀ sí lórí ṣe èyí wọn ò tí kò ọ̀pọ̀gbọ́ jẹ́ ní ni o di dìtámì a ma n generalize nti ọya generalize Pe gbogbo ẹni ọba wọnú òṣèlú wọ́n máa yí àwọn náà padà máa yí padà ní wọ́n máa padà dára wọn ní nǹkan nǹkan málàbù mọ́mí musa sọ lónìí ẹ̀lákan ẹ bá ń pè ogbó ibi tó bá wà ẹ bá ń pè to stand up for recognition ẹ ẹ lè mọ̀ pé councilor òun ní rẹpẹrẹsẹ́ǹtì gbogbo mandala àbí àti agbègbè ẹ̀ councilor musa dákùnmọ̀ bọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kan lónìí councilor musa àbí èsè councilor yìí councilor mandala nù. No èmi wá ń ọ̀bùsáàbù ẹ̀ ó ti jẹ́ káńsílọ̀ yìí kan díẹ̀ náà nífẹ̀ẹ́ o mo gbọ́ ńgbà tó jẹ́ ní wá ń retí pé muso ní ṣe tráfíkì wa mọ́ níbi àṣọrọ́tò mùsàkì wà láì ń sọ torí mo gbọ́rọ̀ táwọn èèyàn máa gẹ́gẹ́ bá ti wọ ọbẹ̀ báyìí wà láì mú sọ yàtọ̀ bí n tiẹ̀ má kọ̀rọ̀ yàrá rẹ̀ mo mọ̀ pé kódà ń jọ́ mi ń bẹ̀ òun nìkan ní ẹ̀rí ní títì ń bẹ̀ òun òun nìkan kọ́dà bí ọ̀tẹ́lò mi kan wá lẹ́gbọ̀ mi ń gbà mí òun nìkan ẹ̀rù tí ń sì ń wọ̀ kó tó kí ni apron wa ti ń gbé wọ̀ kó tó di kánsílọ̀ ojú òtí pé mi ò di di kánsílọ̀ nítorí máa ṣe tráfíkì ẹwà sí mọ́là musa ìwọ náà ọlọ́run níjọ mà padà sí ibú you are a good example you are a good example báwa direct example tiẹ̀ yìí àgbọ̀dọ̀ gbà náà àgbọ̀dọ̀ pé fatiwa lórí ẹ̀yin tẹ́yìn rí ẹ̀gbáǹpù tí ọ̀dá náà ẹ̀yin náà gbọ́dọ̀ gbé fatiwa gbogbogbò lórí kíni lórí àwọn àtọ̀hún ẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀ bá ní ogbẹ̀ ẹni ọba débi òṣèlú ní yàtọ̀ ọlọ́run ó gbé wọn náà ga jù báyìí lọ ẹ̀ wọ́n ní àláǹsì jọ ẹ lè rò pé bẹ́ẹ̀ nítorí tó jẹ́ kánsílọ̀ kí lè bá jẹ pírẹsidẹ́ǹtì ní òṣèlú nǹkan tó ti wà nù rẹ̀ èmi ò bí àmọ́ èèyàn observe ẹ̀ at least yóò ti tọ́dún kan àbí kọjọ ọdún kan lọ nísìn tó ti jẹ kánsílọ̀ ìwárí kọ́ yàtọ̀ lọ́nà kan kọ́ wá dúdú pé òun di kinní kan níbi tọ́lọ́hún aláì kò kọ̀ kò change kò change tẹ́lẹ̀. tọ́ <laughs> torí náà akẹyà lọ́bẹ̀ ó ní o àwọn factors mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ṣe pàtàkì ẹjẹ́ rán wa léjì rẹ̀ lẹ́ẹ̀kan sí àwọn aláṣejù méjì àfẹ́ gbọ́ kò sí ń tọ́kan ẹ̀sìn ń pa òṣèlú àwọn tó sọ gbogbo ẹ̀sìn alámẹ̀rí wọn àtọ̀tá àtòrú wọn wọn nìkan míì tí wọ́n ń gbọ́ mọ́ àbígíní àfòṣèlú fọ́nà bí wọ́n bá láwọn péyàn tí wà sí òṣèlú náà ń bẹ lábẹ́ kí ló dé ẹ̀ẹ̀kejì kálítún dín ẹ̀lmẹ̀fàdín èyí tá ń ta gbogbo ní ọ̀dọ́ àwọn àmọ̀yàtọ̀ láàrin fátíwá àwọn àpáǹpa election nípa fátíwá àwọn kó ti yàtọ̀ lórí democracy èmi ò rí bí mo ti sọ rí láyé pé democracy da àmọ́ nítorí pé mo ní káwọn èèyàn ó dìbò kọ́dà alájì arọ́bù fi kíní kan méjọ kan ní dr alaro democrat náà. ìyàtọ̀ ń bẹ ńlé pẹ̀lú ògùn ọlọ́run aṣọ lónìí gbogbo méjèèjì yóò jọ kí àti sáńtì gbogbo eléyìí ọ yàtọ̀ fún ẹlẹ́sẹ̀ ní àárín gbogbo eléyìí yàtọ̀ fún politikin ẹ̀yin ó sì wá kó gbogbo ẹ̀jọ́ fatiwa kan náà ni látàdá ládà gbogbo ẹ̀rú nínú àwọn ibi tí mo ti experience amọ̀ta nǹkan pọ̀ lecturer ní Bayero University kano ọmọ mi tó pọ̀ bọ́yọ̀ ọmọ junior mi ni ní Madina ní 2006 and 7 tí wọ́n ń dìbò Nàìjíríà àwọn òsínlé àjọwà lọ́hùn-ún àwọn kan wọ́n ń sọ pé ìgbà àwọn general buhari náà fẹ́ jẹ́ general alhaji yaradua umaru yaradua rahimahullah tó kú sí maka òun náà fẹ́ jẹ́ ńgbà àbí 2007 náà yaradua president wa náà ní ń wí ẹni tó ṣe president náà ní wí kìí ṣe musa kìí ṣe sehu musa president wa kí ló kọ́ alhaji umaru náà ní umaru musa yaradua àwọn èèyàn wá ń sọ láàrin àwa ta wà ń gbà yẹn tó èmi èsì student máa ń gbà wọn but mo máa ń visit wọn tàjọ máa ń sọ̀rọ̀ ẹnìkan wá ní ká inú àwọn méjèèjì yìí o lóhun tòun o ọ̀rọ̀ àti yàrá ju àbẹ́ta tẹ̀rí bí èèyàn wà kàn ṣe dìde gíga tí ó yọ ìbọn àbí ó yọ ìwọ lòun yìí sọpọ́tì ìṣìwọ́yìn fọ́ọ̀mù pé ìṣìwọ́yìn ni yàrá ju àyè ẹ ṣe pé kẹfẹ́ rí ni a sì kí ló dé wọ́n ní ọmọ ọmọ pé ṣùyọ́ yìí ní tamajá ń pè ṣùyọ́ yìí ẹ̀ kọ́mùnì ẹ̀ kọ́mùnì pípé yàràdùà yìí ó believe in communism elénu ẹ̀ wà fáàlọ́ wa ń pé ẹni tó jẹ́ ọlọ́run á ní kí n ráàrin wa dá sí wa ní kí ni wọ́n understand nínú tí wọ́n ń pè ní communism torí alhamdulillah uh, walillahi alfadl walminna mo kọ́ communism ní kọ́ọ̀sì tí mo ṣe nàìjíríà tí n tó kú léèbó mo tún wá dé saudi imamul haramain fadilatu sheikh dr ali ibn abdulrahman al-huzaifi hafizahullah bàbá òde bí tẹ̀ máa gbọ́n ni àwọn ni wọ́n tún kọ́ mi ní ti communism lédè lárúbáwá torí kọ́ọ̀sì tí bàbá òde fi téèkì ni ni almadahibu alfikiriya almadahibu alkese fikiwo fikiru almadahibu alfikiriya ó jẹ́ kèmí ó ní opportunity kí n mọ̀ pé communism tó sọ̀yàn di kèfèrí ọ̀tọ̀ <laughs> communism as an economic ideology ọ̀pọ̀ irun táwọn èmi ọmọ yàràdùà yìí ń gbà mú ní àwọn yàràdùà dẹ̀ ń wí àwọn ọ̀gbà communism àwọn Stalin àti Lenin ẹnu táwọn believe in communism ni pé àgbogbo èèyàn kẹ́sẹ̀ lè ní mọ́tò mẹ́rin tí ẹnìkan máa gun ọ̀kadà tẹ́nìkan máa fẹsẹ̀ rìn ẹgbà mọ́tò mẹ́ta kó lọ́wọ́ rẹ̀ kọ́lá bóyá kó ló lówó tí e tí e rà ìwọ́n ṣe ọmọ mélòó ló bí tọ́ tọ́ ní adúrú léyìí ọpẹrẹ ààrẹ ní pamphlet nǹkan tó rí ọjẹ́ yàrá méjì tó ọ ibi wà àtìyàwó rẹ nìkan náà yìí bàbá mẹ́sẹ̀njà sì bímọ mẹ́jọ ẹ̀fún ní fílà tó fi ń jẹ́ communism wípé báwọn yẹn bá ṣe ní ìdí tó ní kí stéèjì ó fún wọn kì ṣe fẹ́ ni ẹnìkan ọ̀gbọ́dọ̀ pé mi mú ní ìpínlẹ̀ ẹ̀dùn ọ́tàkó ìsìláàmù o ìsìláàmù ọ̀gbà communism o kọ́dà bọ́ jẹ́ economic ideology àmọ́ ǹjẹ́ yìí nìkan yọ̀yàn kó ní ìsìláàmù ọ̀sáàfà tí ó wí báwọn àwí fún ni pé ń ìsìláàmù ìbáhùn tó ń kálukú ti fẹ́ ntọ́ bá sì ní ní àláàlì rẹ̀ káàdì wúkìn pé mọ́nà náà pà ṣe gbá àmọ́ ọ̀gbọ́dọ̀ ní jù báyìí lọ́kàn bá ń tà mẹ́bí gbé wa máa yọ zàká ń bẹ́ẹ̀ máa ṣe sàárà ọ̀pẹ́ èyí wọn ọ̀sẹ̀ nìkan di kèfè àmọ́ àwọn kan padà gbé communism jù lẹ́bù nìlọ òun làwọn stalin àwọn lenin ní russia làwọn padà bá débi pé ẹ̀sìn gan-an kò yẹ káwọn èèyàn ọmọ ọlọ́run kan tó máa dá sọ́rọ̀ àwọn bá tí wọ́n débẹ̀ ń lóòótọ́ irú àwọn yàrá ju àyẹ́dá fún nígbà tọ́lọ́run ó vindicate mi níjọ́ tí ó kún ló kú sí mọ́kà ló kú sí ọ̀tọ̀ wá fùtán ó ṣe ó múra tán ó ní mọ́kà ní kọ́ńsá gbéhùn lọ pẹ̀lú ààrẹ tí ń ṣe wù yìí ìwọ́sì ti dúró tí ń fẹsẹ̀ jẹ́lẹ̀ pé tọkùnrin kọ́múnìtì tọkùnrin kò sí tó fà yíò ju pé àìgbọ́ terminologies yìí àìgbọ́ kí ni terminologies yìí torí náà irú example kan nù táàbì rọ gbogbo ẹni tí ọba máa dájú àwọn ọ̀rọ̀ báyìí kó understand kí ni wọ́n ń pè ní nǹkan báyìí kí làwọn levels ti ń bẹ ń bẹ́ẹ̀ kámọ́kàn máa wá ju fatuwa bíi bọ́ǹbù ọlọ́nkọ́ta mọ̀ tọ́ alawọ́sálàm bí sẹ́yìn. lẹ́yìn factors mẹ́tẹ̀ẹ̀ta yìí mo ní àwà padà sórí ẹlẹ́ẹ̀kejì òun gan lọ̀rọ̀ nísìn gbogbo àwọn mùsọ̀lá àti ta mára wọn yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ń ṣẹ̀rí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní kíni ní wọn àbòsí ni ká kó gbogbo ẹ̀pọ̀ jọ sínú kíni sínú báskẹ́tì torí náà èyí tí ń kan rán mi létí àkọ́kọ́ ń ǹjẹ́ politics halali ni àbí haramu níbi mọ̀ sọ̀rọ̀ déyẹ̀ inú ti mọ̀ kí ní gbèsèlú nínú sẹ̀ríà alimamu mawari kí ní kí ni tẹ̀rásátú àdì wàsíyásátú àdúnìyà táwa báyé ó ti dá tọrùn náà ó sì ṣe kí ni ẹni ọba pẹ̀lẹ́ yìí ní haramu